السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله صلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم تبارك فما عليكم إكرامنا jẹ́ ọjọ́ tó rẹ̀ gbogbo ọmọ lọ́rọ̀ alẹ́ wàsọ́lá. Báàbù ọ̀rọ̀ bọ́à ìfúnni ọ̀nà ọ̀nà ni àṣàlàyé níbi ìgbóra pẹ̀lú mọ̀rọ́ mi lábẹ́ kìtàbù nìkan. عنها رضي الله عنها أربع حديث أكبر يا وعائشة كل ونصار أن قالت جاءت السهلاء بنت سهيل عربي قتنكو دين سهلاء أم سهيل أبا محمد فقالت ربنا ذكي يا رسول الله فقوة وكسي الله إن صالنا مولى أبي حبيفة معنا في بيتنا عند الجن صالون سجن مولى Shaguru Sogaifa. Ń jẹ pẹ̀lú wa ń lẹ́wà o. A ṣàlàyé gáǹpẹ̀ ní Mọ́wọ́lá. Ó ní ẹrú tí a bọ́kùn ní ọrùn rẹ̀. Sọ́run tó bọ́kùn ọlọ́run rẹ̀ yìí yálà olówó rẹ̀ ní àdọ́nìkan ni yóò máa gbọ́ Mọ́wọ́lá fún irú ẹni ẹrú bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀. Ó ní wà pẹ̀lú àwọn ojú pẹ̀lú àwọn. فقد بلغ ما يبلغ الرجال wọ́n ní ó ti dépò ọkùnrin ó ti dàgbà tí wọ́n bọ́bá nẹ́bí nù pẹ̀lú ní kíkọ́ ń gbọ́lọ́bà àwọn yìí wọ́n ní káwọn ti wà nẹ́bí ọ̀kọ́rọ́ ànẹ́bí wọn fún yàrá lọ́sí pé ọ̀rọ̀ bìnrin yìí tẹ̀sán ní alẹ́ yìí. Ànábì sallallahu alaihi wa sallam ànábì ní fún ní ọ̀yàn mú. Ọba fi fún ní ọ̀yàn mú wọ́n ti àbẹ̀wò lórí ẹ̀ pé yóò lọ́tọ̀ yóò wà lára àwọn tó lọ́tọ̀ láti máa yọ. Rọ̀rọ̀ Mùsùlùmí, Àlùmọ́ Mùsùlùmí ọ̀nì ọgbà wa gbogbo àwọn hadith míì ẹ̀rọ pé àwọn ìgbà wa hadith míì. النبي صلى الله عليه وسلم صفون لنا في أرضعيه خمسة وطعان النبي ني فنان يمو بيتو تبي بمعرض سلو وني وجه kí wàá wà nípò ìmọ̀síláàdì wọ́ládì yìí nínú ìgbà kí wàá wà nípò ọmọ rẹ̀ ọmọ rẹ̀ látara ọlọ́yàn ilé ẹgbẹ́ lára ọ̀nà kí ẹ̀lẹ́gbẹ́ jẹ́ ọmọ yàn omi ìfúnni lọ́yàn yóò wá gbé jẹ́ ọmọ rẹ̀ tó yẹ pé ìjẹ́ ọmọ rẹ̀ kìí ti kórìkò lòbì yóò máa jẹ́ ọmọ rẹ̀ nítorí pé ó fún ní ọyàn sọ eléyìí lè ṣe dédé ìbéèrè sí abéèrè náà nínú àná fi àṣàlàyé pé àgbà ẹ̀kọ́ ni ọ̀pọ̀dìkọ́ lágbà máa yẹ bùlọ́gù àbúrẹ́jà ó ti dàgbà lọ́dọ̀ mi ó ti dàgbà tó yá ọkùnrin lè tánà bí ní kó fún lọ́ọ̀yà والله تعالى على الصواب وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وعليكم السلام ورحمه الله وبركاته أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي كما بومي ليرى أن محمد صلى الله عليه وسلم كما بومي لونه كما جاجما نبي يرى كما جاجما رأي sábà ní ká wọ àyà yìí àwa wò pé àwọn tàbí bẹ̀rẹ̀ láyé àkókò wa ṣé ọlọ́run ṣe àwọn òṣìṣẹ́ tàbí ti ń sọ̀rọ̀ sábà sáré pé à ń jágbó mọ́ àbí ń sọ̀rọ̀ à ń pariwo ní ẹgbẹ́ rẹ̀ sọ́wọ́ ní ti à bàtà àwọn afáwa ti tẹ̀síwò àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ṣàlàyé tó fà á sí àyàfi sọ̀kalẹ̀ lọ́wọ́ rí pé ní gbogbo apátápátá la kùnú rẹ̀ pé àti àwọn àlè máa gbóhùn sókè lọ́dọ̀ àbẹ̀dẹ́gbẹ̀ ọ̀sùnmọ̀ méjì ló mú wa ìtumọ̀ àkọ́kọ́ onígbà tí máa ń ka ọ̀rọ̀ rẹ̀ fún wa àfọwọ́ alimami Malik rahimahullahu ta'ala wọ́n ní tí máa ń ka kéwu èdè ti di kéwu ni máa ń ka fáwọn yẹn ẹ̀ka fi kéwu ẹ̀ka bàbá àdìbò bẹ́ẹ̀ lọ ẹ̀ka tẹ̀síwèé wọ́n sọ wá fẹ́ ka hadith wọ́n bá gidi hadith wọ́n ní ó sì wá nípa àwọn kéwu tó gbóná kó wọ́n bọ̀ fún ní ìwà wọnú lé àtúntò tó rà rí àtúntò mú. Wúwa wú wọn bẹ pé tí bá rí ẹbá tó wà nábì lọ́wọ́ tó bá rí ẹnìkan tó ara fi ọ̀nà nǹkan àbí ń sọ̀rọ̀ míì àbí ń fi roro òun nìkan ti ń búlá láyà yìí. Ẹgbẹ́ ti dé sí òun fi alẹ́ jáde kó mọ́sálásí yìí. So nítorí ẹni pé ẹ̀kìrìmán lè hadith nàbí sallallahu alaihi wasallam. pé ọ̀rọ̀ ànábì tó fẹ́ sọ yìí ẹ má rò pé a fẹ́ ka ọ̀rọ̀ rẹ̀ ṣàgbọ̀rọ̀ rìgáàdì ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ni. àlàyé kan lórí àlàyé ẹlẹ́ẹ̀kejì òun ni pé bá ti sọ̀rọ̀ tán ti sọ̀rọ̀ a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ẹlòmíì kàkàtà fẹ́ èké sí ọ̀rọ̀ ni láàrọ̀ pé àyà mú ọ̀rọ̀ mi wá tó gbọ́ra ní Muhammad bí náà ọ̀rọ̀ wúwa ń kọ́ kò ní léwu ìbò ní ká wò síra wọn so eléyìí òun náà nìkan tí àyà ń tàlàyé fúnra wa wallahu ta'ala àdàbí sọ̀rọ̀ àgbà. Ah, generally yàtọ̀ sí pé àwọn àyọ̀kúrọ̀ ànábì ń ta gbogbo ìgbà tá a bá ń sọ pé à ń dára lẹ́kọ̀ọ́ ẹ̀pẹ́ àwọn dára lẹ́kọ̀ọ́ ní ẹ̀sìn ọ̀rọ̀ mẹ́rin lámà kàtà àti sẹ́ẹ̀rí àmàkọ̀rọ̀ lọ́n àmàkọ̀rọ̀ ànábì àmàkọ̀rọ̀ àwọn sọ̀hábà àtùmọ̀kọ̀rọ̀ àwọn náà bá gbogbo ìgbà tá ti ń sọ pé kò sì ìjọba pé ní èyí tó ń sọ lọ́wọ́ ìṣòro náà ni tí àyà kan náà ń kà ní kí n farabalẹ̀ tí àdìsí náà ń kà ní kí n farabalẹ̀ ìjọba aládìsí náà máa kàkà farabalẹ̀ àyà kan ní níjọba ń sọ̀rọ̀ àwọn kálá tá a fi ń gbé ọ̀rọ̀ lẹ́yìn ìyẹn lè mọ sàrò nígbà náà gbogbo àti bá ti ń bá a sọ̀rọ̀ lọ tá a bá ń sọ̀rọ̀ báyìí tí ẹ bá mọ̀ pé òun fẹ́ níbù káàkiri àpá tó fẹ́ ṣe nínú àwọn adab tó yẹ ká máa lò pẹ̀lú ẹni bá wa sọ̀rọ̀ kódà báyìí pé fi ń sọ ni anímọ̀ rẹ̀ jùlọ fún ti ń sọ ní alímọ̀ rẹ̀ jùlọ a dákẹ́ bí ìgbà pa àgbọn ti ń sọ òun a fi àpọ́ndékun ti ń sọ pápá àwọn sálábù tó máa ń lò pẹ̀lú ara wọn nù kọ́dà àwọn àfa sálábù tó bá jókòó tìlá tó máa ń gbọ́ ara wọn wọ́n ní wọ́n kọ́dà àwọn àlùmọ̀àṣírí àwọn táwọn lò pẹ̀lú wọn lọ́wọ́ yìí náà àfa wọ́n ní wọ́n farabalẹ̀ wọ́n kéèyàn sílẹ̀ gbígbà kó ọ̀rọ̀ tẹ́ni tẹ́ ń sọ kò gbọ́ láyé yóò mọ̀ jẹ́ pé èèyàn ń sàpọ̀nlé kí ẹni tí ń sọ̀rọ̀ ń gbọ̀ngbọ̀n èèyàn ń ṣe àpọ́nlé fún èèyàn sì ń fún ní ọ̀rọ̀ nì ó bẹ̀ pé nǹkan tá bùkátà ti ń sọ tí ìbáwọn pé náà òun ò bùkátà ti ó bẹ́tà ló gbà jù ó ní kí irú ènìyàn kú jáde nítorí pé àwọn ẹ̀kọ́ ẹni tí wọ́n á ti bá sọ̀rọ̀ nì á gbé sípò pé ẹni tí ń ṣàlàyé ọ̀rẹ́ ọlọ́ọ̀fún wa ni á wà fún ní ìwọ̀n nì àá fún níwọ̀ fún àpá àti bá a sọ̀rọ̀ ìyá fún níwọ̀ rẹ̀ ṣẹ́gbẹ́ tí ní fi so àwọn adábò yẹn pọ̀ tó yẹ pé in fact àtúndẹ̀ nìyí akàfẹ́ pẹ̀lú àwùjọ wa yìí so a ti gbọ́dọ̀ máa gbìyànjú ká máa kọ̀lẹ́tì ara wa bí apá tó ti dánilẹ́kọ̀ọ́ fún wa ó lè má jẹ́ yàyín ó lè má jáwa náà ó lè jẹ́ pé ìyẹn pẹ̀lú mi náà ni kájọ́ ká máa rí àpẹẹrẹ ọ̀nà wọn lè fọ́n àmọ́ àṣìṣe láti ń kọ́ ẹ̀sọ́ lòdì àwọn sálàfù wa wọ́n tọ́jú àwọn ọmọ àfáà tó bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n mọ̀ fún fún láìpẹ́ fún òjò jáde náà káàtó nìyí káàtó jáde tó bá yẹ kó wọ́n bùkátà pé ìwọ̀n jáde wọ́n ṣe nǹkan míì náà ló wá fẹ́ jáde kí ó kọ́ wa pẹ̀lú ẹ̀ pé lójú ọ̀nà ṣùgbọ́n àwọn kan ká tíṣà ká máa lò ó tó ká máa wò bá fẹ́ àtàlẹ́ ń sọ̀rọ̀ gangan so ìdábùkọ lọ àkíyèsí ńláńlá jẹ́ pé kò sí ẹni tí òfin ẹ̀bá wí nù àkọ́dà àgbẹ̀ èmi tí ń sọ̀rọ̀ náà ó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ náà wí so àwọn ẹ̀kọ́ yìí sábà ti ń lò pẹ̀lú ara wa òun làwọn ọmọ yóò máa rí ẹ̀rí tí wọ́n rìpọ́ọ̀tù àwọn sálàfù máa rìpọ́ọ̀tù àwọn sálàfù nítorí kọ́ra àárín kọ́ra wọn ní àwọn sọ́dẹ̀ ọmọọ̀gùn àtọ́p ọdún aláwọ̀ tó aláàánú wọ́n ní tani gba bá wọn sọ̀rọ̀ tọ́ra yìí wọ́n ní mọ́rò nílùú ìdìbò kó jókòó sí àgbàtánì gbajáde ẹ̀rí pé wọ́n sọ́dẹ̀ rẹ̀ ni kìí ṣe pé wọ́n rò ló sọ fún wọn pé ìgbò mi jáde wọ́n sọ́jú rẹ̀ dáadáa ni so káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn náà káwọn náà sọ́jú wa bá a ti máa ń lò pẹ̀lú àwọn olùmọ̀ wa sẹ́kẹ́tìsì pẹ̀lú àwọn tó bá jẹ́ aṣíwájú wa mẹ́rin káwọn sọ́jú abọ́ ti máa ń lò sẹ́kẹ́tìsì kódà wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan jò àbábùlẹ̀ náà ti ni ẹ wo bí ayé mọ́ báyìí sẹ́kẹ́tìsì ayé mọ́ báyìí ó yẹ ká so ọ̀rọ̀ tá a bá ń fún un làwọn ọmọ àwọn ọmọ yóò ti kẹ́kọ̀ọ́ kò sí pé kò sí pé táwọn ti wà lọ kọ́ ọ̀sẹ̀ àwọn ọmọ aláàfin náà nìyẹn wọ́n wọ́n ti rán lórí gini mo ti lọ́mọ láti kan rí tí wọ́n ti ọmọ kan tó lálàá lé gini ìmọ̀ mùsà ìlú ti jòkó àgàbà ìlú ti ṣe wọ́n lẹ́ ń bí. so irú àwọn kan báyẹn àwọn àdàbò ni ṣẹ́gẹ́ fi ṣe so òun ló jẹ́ kí táwọn ẹ̀ Eh, kámọ̀ pé àwọn ọmọ yìí wọ́n wá ní ilé súnà àmọ́pọ̀lọpọ̀ wa tọ̀ àlàyé náà ẹ̀kọ́ náà àjìnà sí ikúdò bí tíwọ́n sọ̀rọ̀ náà ní gbogbo ẹ̀rin láwọn kan ní bá rí o gẹ́gẹ́ tí fi wọ́n lọ́ba kí ọ̀fun alágbóyè ẹ̀sẹ̀ aláìláhìlàlá àlékún sùúrù àkọlọ̀ kọ̀kọ̀ àgbà ìrìn lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh